على خير خلق الله محمد عبد الله صلوات ربنا وسلام عليه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرقى فون الله بالك يولا ترى إكي الله ولا الله فأشواج رشلا محمد صلى الله عليه وسلم إكي أتي ولا نو kóró kiri káwọn ará ilé àwọn sàábí àtìgbẹ́ni tó bá tẹ̀lé ojúpọ̀nà òjíṣẹ́ lámọ́ mọ́sàsàm tí di ọjọ́ àwọn afáwọ samahatulwa sheikh najimdin suleiman wọ́n ní wọ́n sáré jáde so ó súnmọ́ kí wọ́n bá ní ẹnu hapu ṣáàgbà kọlọmbà líkì alábà ṣọwọ́lélẹ̀ àtàlàfíà wọ́n wá ní pé kí a máa bára wa sọ̀rọ̀ lọ kó tó di pé wọ́n dìbò alẹ́nu lára tí wá wá lọ́kàn pé ká sọ ní ọ̀rọ̀ tí oúnjẹ ńlẹ̀ ní àwọn bí ọjọ́ mẹ́ta sẹ́yìn àti mọ̀ bóyá ó ti kásẹ̀ ńlẹ̀ náà torí àfibẹ̀ fọ́lù ìṣẹ̀ dáadáa òun ni tí wọ́n ń pè ní marriage to minors ìfẹ́ ọmọdé ìyàwó ní Islam kọ sí eléyìí àwọn àfáà ti sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìkọ́nù àwọn ọmọ ìyá wa Sheikh Ibrahim Abdulrauf Abu Nasir wọ́n ní tíra kan tí wọ́n kọ nídìí òyìnbó tó ń pè ní married to minors so ọ̀rọ̀ yẹn ti ṣe díẹ̀ so tíra yẹn ń sẹ́ àti máa lọ more than ten years tí ìbá ṣe mistake tí wọ́n ti kọ́ so but ìgbà tí eléyìí tún jẹ jáde ojú wo ni Islam fi wo ìfẹ́ ọmọdé àti kí ni èsì fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí à ń gbọ́ ní àkọ́kọ́ tí a bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Islam ọ̀rọ̀ lórí pé kílẹ̀ rí ni man qala qawlan fa alayhi bi dalil gbẹ́ tó bá ti mọ́rọ̀ kan wá pé Islam sọ báyìí á bèèrè ni pé ẹ dákun torí Ọlọ́run kí ni ẹ̀rí ọ̀rọ̀ yìí tẹ́ni bá dáhùn pé a dáadáa wà ń bẹ a dáadáa ló lójú tiwa àṣà an tuhibbu shay'an lakum nígbà míì yóò nífẹ̀ẹ́ nǹkan kan tó sì jẹ́ aburú fún olúwa ẹ̀ lọ́rọ̀ àbá bàbá ti ń ṣe ni anubirọ́ àwọn bàbá kọ́ ló determine kí ni òdodo wàkàdálíkà tó ṣe àṣàlá máa ń bá ara maka sọ̀rọ̀ ẹ̀rí táwọn náà máa mú wa ní pé wàkàdálíkà alfẹ́yìnà àléhì àbá àná bá àti báwọn bàbá wa tí wọ́n ń ṣe bọ̀ làwọn náà ń tẹ̀lé wọn so eléyìí náà tó ní ẹ̀rí islam sọ nǹkan kílẹ̀ rí ní tí islam bá wa sọ yìí ó pín sọ́nà méjì àwọn àfáà ni wọ́n ṣe pínpín yìí torí kí ọ̀rọ̀ bá lè yé wa dáadáa wọ́n ní apá kan wà tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn apá kan wà tó ní ṣe pẹ̀lú fíkíù bá ti ń kírun bá ti ń gbàwẹ̀ bá ti ń yọ zakat bẹ́ẹ̀ lọ tá a bá ń gbé kí ni àwọn ibi tá a ti fa ẹ̀rí yọ tọrọ bá jọrọ àkídà kò kọjá mẹ́ta nítorí pé ní masadiru tẹ̀sírẹ̀ àwọn orísun ẹ̀rí lọ́rọ̀ àkídà kò kọjá mẹ́ta alukur'an asunna wọlé ijma tíra ọlọ́wọ́n bá àlékè súnà nàbí sallallahu sallam ti ń ṣàlàyé alukur'an àti ti àwọn ọmọ ìbá parunpọ̀ lé lórí a ní fẹ́ sọ̀rọ̀ àkídà ní sèkáwá ní pé n ta sọ yìí nísìnyí awo torí pé awo ase istishab anugbèrọ kò wọlé abáwo masoli mursala anu kò wọlé abáṣọ pé ase kìyàs àwọn nǹkan yìí ọ̀rọ̀ àkídà a lè mú láti ara bẹ̀ kìyàs ni pé ọlọ́run bá àlékelá kọ̀ nǹkan wa àwa rí i pé ntọ́lọ́wọ́n bá alekela kọ̀ yìí nísìnyí torí ìdí kan ni àwa rí ìdí yìí níbi nǹkan míì tá a rí dájọ́ fún a máa túmọ̀ sí pé nǹkan míì tá a rí dájọ́ fún yìí nísìnyí kí ló náà máa jẹ́ òun náà mọ bọ́ sẹ́kọ̀ torí ìdí tí ọlọ́run bá alekela fi kọ àkọ́kọ́ ó wà níbi ìkejì fàpẹẹrẹ cocaine níta máa fi mú àpẹẹrẹ wa ọlọ́run bá alekela kọ ọtí fún wa torí pé ìmọ̀ dààmú làákàyè àwárí nǹkan mi tóun náà ń ṣe bẹ́ẹ̀ tí ò sí láyò jíṣẹ́ láàmú sàsálàm ìdájọ́ kan náà lòun náà mọ ni ó mọ ní láàfà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ kíyàsí wọ́n bá fẹ́ ṣe tàrífẹ̀ tí wọ́n fẹ́ define ẹ̀ wọ́n ní ilhaku far'in bi aslin bi illatin fil hukm bi illatin jami'a bainahuma pé ntọ́lọ́wọ́n bá àlékẹ́ lọ́wọ́ tá ìdájọ́ fún ṣùgbọ́n wá rí ìdí tọ́lọ́wọ́n bá àlékẹ́ láfi kọ ìdájọ́ míì eléyìí ní aslin ò ní ìpìlẹ̀ fọ́pàpẹ̀rẹ̀ ọtí eléyìí kò kéèna àrídájọ́ fún wa rí gbà ìdí kan náà ni ìdájọ́ náà yóò máa mu eléyìí a rí pé iṣẹ́ ọpọlọ ni so lọ́rọ̀ àkídà ọpọlọ wọlé torí àkídà mú un tí ọpọlọ ò lè gbé wá ṣùgbọ́n kò ní mú un tọpọlọ ó sọ pé kò ṣeé ṣe wá àṣẹrọ hmm. ìyá àti bímá yẹtàhàyà fi ìlàkàn láàmà yẹtàhìlù ìlàkàn tí ó dààmú ọpọlọ tọpọlọ ò ní lè gbé ni ṣùgbọ́n ọpọlọ ò lè sọ pé nǹkan yóò lè rí bẹ́ẹ̀ ntí àkídà máa mú wa lélẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ àkídà kí lọ́nà koran sọ kí ni sunna sọ kí làwọn sàábì panupọ̀ lé lórí òun ni ẹ̀rí tó bá jọ̀rọ̀ fíkìú ni koran sunna ijma kìyàs kìyàs lè wọlé ní ọ̀rọ̀ fíkìú gẹ́gẹ́ bí a ṣàlàyé àwọn àfáà tó wá fi ọ̀pọ̀lọpọ̀ kún tẹ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ iná a máa rí pé iṣẹ́ ọpọlọ ni bí wọ́n kọ́ ní pé istishabul asl kí wọ́n ní pé masalat mursal bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kì í ṣe àwọn orísun ẹ̀rí ni à ń sọ lénìí ọ̀rọ̀ yìí wá ní marriage to minors kó afẹ́fẹ́ ọmọdé ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ fi kí o so ó bì kíta wẹ́ẹ̀rì nínú quran nínú sunna ṣé ìjìmá wà lé lórí kí làwọn àfa sọ nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé kíní yóò nípìnlẹ̀ nínú islam torí agbègbè tá a wà àwọn òfin islam kan wà tó yẹ pé ó gbajúgbajà lọ́dọ̀ àwọn sàábé tẹ́gbẹ́ kò sẹ́nìkan tó sọ pé nǹkan yóò sí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àsìkò àti ìgbà àti wípé ìmọ̀ ti kéré àwọn èèyàn sọ wípé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ìkan náà àwọn àfa àwọn ìkan àfa ní àsìkò yìí ṣe kàrà bá ní wọ́n ní tẹ bá kú ṣe kàrà tààrà lè lọ́ọ́ ẹ lọ́ọ́ bá samadu abdulaziz mubaz ọ̀nà tí sheikh mubaz ò bá sí ń kọ́ tààrà tún lè lọ́ọ́ bá ẹ lọ́ọ́ bá samadu sọ́lí eh, ibn ufemin wọ́n ní gbà lẹ́yìn àwọn yẹn wá ń kọ́ tààrà tún lè lọ́ọ́ <laughs> <laughs> ṣẹ́wọ́n ṣe kàlùbá ní pé láàárọ̀ ahad mi ìrẹ́ nìkankan aláwọn ẹni pé akílódé ah, ọ̀nà bóyá ọ̀rọ̀ ìmọ̀ fún pínpín àwọn èèyàn so ẹ̀yàn ò pé arrogance ni wàhálà kìí ṣe arrogance àwọn bá ní pé tí mo bá dé level kan a di arrogance tọ́ba ń lọ jìnnà nìyẹn ẹja àwọn afọ́ onítẹ̀jú id wọ́n ní pé nínú Qur'an ìdájọ́ yìí ọ̀nà méjì péré ló wà ní Qur'an kò kò símbò mi mọ̀ ẹ máa gbé aṣọ torí pé gbogbo ẹ̀ ló ti tọ́ pínpín fábọ̀dé kan ní síbi ní ọ̀rọ̀ aromwal ishmam àbíkí náà ń pe ìdájọ́ yìí bisimilayi majire ní suratul hud wọ́n ní pé nínú kìráà nínú kìráà hafs ibì kan péré tó wà ní quran lélẹ̀ àbí káwọn afọ ológun àgbọn ní pé gbogbo ọ̀rọ̀ lárúbáwá kò kọjá nǹkan mẹ́ta nínú kó jẹ́ ism nínú kó jẹ́ fi'il nínú kó jẹ́ kíni harf ṣé ó mọ gbogbo ẹni torí pé wọ́n ṣe ń tàn pé ní al-istiqra wa encyclopedic research pé ọ̀nà mẹ́ta péré ni so àwọn àsìkò yóò mọ tọ́ wa níka pé nígbà míì in tó wà clear fáwọn èèyàn àwọn èèyàn wa sọ ní tó wà argumentative nígbà tí àwọn onímọ̀ bá ti tí wọ́n bá ti papòdà tí ìbá ṣe yẹn ni ẹni tó pèrè ní ahmed fapẹ̀rẹ̀ nísìn dr saheed timehin kò ń ṣerú olóyè kó máa dá sẹ́sìn ọ̀dá sọ́rọ̀ ẹ̀sìn torí pé tó wá pé ayé àwọn sàábé ni ẹlọ́dún kọ̀tọ́ wọ́n ti bẹ́ wọn lórí tó gbé rí dà ní clear kí wọn nípa náà bí mi mò ń sọ tó máa ṣẹlẹ̀ ní o àwọn sàábé ṣe eré eléyìí fún Musailim al-Kadhdhab wọ́n ṣe bẹ́ẹ̀ fún asọ̀rẹ̀ ansi gbogbo ẹni tó bá sọ pé ànábì lòun lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam káfíìrì ni gbogbo ẹni tó bá ti gbọ́dọ̀ lẹ́ni yẹn sọ káfíìrì ni kí ebi káfíìrì nìkan yẹsàáwò náà ìlà kọ́pìlì ṣùgbọ́n nísìnyí ayé freedom of speech and expression and religion and conscience and freedom yẹn wá pọ̀ débi pé ó ti wá fẹ́ di bondage gan freedom of bondage so òun ló fi jẹ́ kí láwọn irú àwọn yẹn fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun ló fi jẹ́ pé torí pé wọ́n tún wá gbọ́ lárúbáwá àwọn èèyàn máa ń ròyìn pé ìgbọ́ lárúbáwá ó wà equal ó wà ó jẹ́ bákan náà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ síra wọn tó bá yẹ pé ìgbọ́ lárúbáwá máa ń sọ̀rọ̀ dẹ́mọ̀ àlùjẹ́ńdà ni àwọn abu abu ńkọ́ arbabul fasaha ó gbọ́ lárúbáwá ju gbogbo ẹni tó sọ lárúbáwá ní sí lọ so lárúbáwá kọ́ ìfà téèyàn ò bá lè sọ lárúbáwá yẹn lè jàfa lóde ìwọ̀n gbà tó bá ti mọ tó bá ti lè ka lárúbáwá tó mọ tí wọ́n ń sọ láwọn fáwọn mi sọ pé kì í ṣe pé ìgbọ́ lárúbáwá sulam àtẹ̀gùn ní níbi kí wọ́n fi gbọ́ òfin ọlọ́run bá àdékè ayé ṣùgbọ́n kì í ṣe ibi téèyàn ó wà ń pa ń sẹ̀ sí lárúbáwá téèyàn fi lè gbọ́n tọ́lọ́run tí wọ́n fi lè gbọ́yé lójú ọ̀nà yàn fún ẹni tó jẹ́ tọ́lẹ̀bẹ̀lẹ̀ ẹ̀yìn. now kí ni quran sọ ṣé dájọ́ ń pa ṣé ọ̀rọ̀ wá lórí irú nǹkan báyìí nínú quran aka ẹyọkọ máyà kan wá àyà tó common tó gbogbo wa náà láti fẹ́ gbọ́ rí ọlọ́ba ajá sọ́nu sọ́rọ́tò nìsa ó ní fankihu ma tọ́balẹ̀kùn minan nìsa ẹ̀jọ̀ tá ló ẹ bá rí tó àyà yẹn ẹ fẹ́ o gbogbo obìnrin tó bá ti dáa àbí ẹ̀kọ́ ṣe mo di tú dára tẹ́ ẹ nífẹ̀ẹ́ tó dáa lójú yín máa tọ́ ọba lẹ́kún mìíràn nìsà ọmọdé obìnrin ṣe àjọkùnrin obìnrin ni wọ́n ní máa tó wà nínú ọ̀rọ̀ yìí ń sìn min alfadl umum nínú àwọn gbólóhùn tí máa túmọ̀ sí pé ń tà sọ yìí o ó kárí gbogbogbò a sì mọ lò lórí gbogbogbò àfìgbà tá a bá tó rẹ̀ tó ṣe àdáyẹrí pé eléyìí ò sí nú ẹ̀. sheikhuna abdulrahman asaadi nínú manzuma wọn tí wọ́n ṣe lórí àwọn òfin sharia wọ́n ní wa altufi dukula fil umumi fil jami'i wal ifrodi alimi kadhaka man wa ma tufidani ma'an kullal umumi ya ukhayya fasma'a aw kama qal tábàrí man àbí má má yẹn máa ń túmọ̀ sí what literally man wù To bá fi lè wá nínú tẹ́kisì Quran àbí tẹ́kisì sunna ètò ń sọ ni pé gbogbo ohun tó wà lábẹ́ àfi tá a bá tó rí ẹ̀ rí tó ṣe kí ni tó ṣàdáyàn rí ẹ̀ ọlọ́run bá rí jọ́ni máa tọ́ba lakùn gbogbo ohun tẹ́ bá ti fẹ́ nù àwọn obìnrin hadil aya tashmalu kabira wa saghira aya yìí kó àti yẹyí tarúgbó ti omidan okò sínú aya àkọ́kọ́ aya lẹ́ẹ̀kejì ọlọ́run bá àlìkà sọ́nù suratul azab ipe aya forty nine ya ayyuhal ladhina amanu idha nakahtumul mu'minat ẹ̀yin tí ẹ nígbàgbọ́ o a pé ẹni tí í ṣe mùsùlùmí a pè ẹni tí ẹ nígbàgbọ́ ipe tẹ́ ẹ bá fẹ́ àwọn olùgbàgbọ́ lóbìnrin thumma talaqtumuhunna ẹ wá kọ̀ wọ́n min qabli an tamassuhunna ẹ kọ̀ wọ́n kẹ́ ẹ tó súnmọ́ wọn kẹ́ ẹ tó bá wọn ṣe àṣepọ̀ famalakum alayhinna min iddatin ta'tadunaha tá a bá fẹ́ obìnrin nísìnyí a ṣe akdu pé a fẹ́ra wa àwa kọ́ ká tó wọlé tọ̀ obìnrin tá a kọ̀ yìí kò ní ṣe ń tà ń pè ní idda ń tà ń pè ní idda ní àwọn àsìkò tí obìnrin yóò fi dúró tí ò fi lẹ́tọ̀ọ́ láti sọ pé òun fẹ́ fẹ́ lòmíì àtàwọn ìdájọ́ míì mọ́ tó rọ̀ mọ́ tí ò fi dúró ńlé obìnrin tá a bá kọ̀ tá a súnmọ́ ọlọ́ọ̀bà àdìgá ṣàlàyé ìdá títẹ̀ سورة البقرة والمطلقات يتربصن بأنفسهن ثلاثة ثلاثة قروء àwọn tá a bá kọ̀ tá a súnmọ́ wọn ò dúró lẹ́yìn ìgbà tá a bá kọ̀ wọ́n tán wọn ò dúró fún oṣù mẹ́ta oṣù mẹ́ta kì í ṣe oṣù eh, eh, miladi eh, kìlọ́ǹpì Gregorian kì í ṣe oṣù ojú ọ̀run náà èyí tó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ àwọn àǹfààní pé nǹkan oṣù mẹ́ta àná pé nǹkan oṣù yìí ẹ̀mẹ́ta ẹ̀kan náà oṣù náà ni máa ń wá àwọn obìnrin ẹni tí wọ́n súnmọ́ lélẹ̀ ọlọ́run bá alikẹ́ wọn bá sọ̀rọ̀ nígbà inú sọ́tún ahzab verse forty nine gbé gbogbo obìnrin tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ wá kọ̀ kẹ́ ẹ tó bá wọn ṣe lọ́kọ láyà kẹ́ tó bá wọn ṣàṣepọ̀ wọn ní ìdà kan tí wọ́n ṣe kò sí ìdà fún wọn. now eléyìí sọ fún wa yìí pé akdu yàtọ̀ sí sexual intercourse ìyẹn lè ṣe akdu kó má súnmọ́ ìyàwó ẹ̀ gẹ́gbẹ́ tamá sọ̀rọ̀ pẹ̀lú nípa súnmọ́ ṣe akudu pẹ̀lú Aisha lọ́mọdún mẹ́fà kò súnmọ́ until after three years so èyí ló ṣe akudu pẹ̀lú èèyàn kan bí ajáde bí àwọn ti lọ Kaduna wọn lọ wọn ṣe medicine lọ́wọ́ ni ìgbà ìgbà kí ló dé wá ṣe báyẹn bí kò sẹ́rì tó sọ pé ọ̀ràn èèyàn tó bá ti ṣáàgbé báyìí ó gbọ́dọ̀ ṣe dùkúrù wọ́n là wà lá ẹ wá jágbọ́n tí Ọlọ́run bá dìjà sọnù àyà mi ní suratu at ẹ jágbọ́n tí Ọlọ́run bá dìjà sọnù suratu eh, suratu àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe wá nù àwọn asbábù nùzúr wọ́n láwọn èèyàn ń bè lọ́wọ́ anabi sallallahu pé gẹ́gẹ́ bí imam ibn jarir at-tabari ibn kathir ṣe mú wá pé àwọn èèyàn ń bè lọ́wọ́ anabi pé ah, àmọ́ ìdá mo ti ṣàlàyé a kọ̀ tá a súnmọ́ àmọ́ ìdá ẹni tó kú ìdá ẹni tó lóyún ń kọ́ ẹni tó bá lóyún tí ni wọ́n ṣe ṣe ìdá tiẹ̀ ẹni tí ẹ pé òun ò tiẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan ìbẹ̀rẹ̀ nǹkan oṣù ó lè jẹ́ yí pé nítorí pé ó ṣe kí ni bóyá ó dàgbà débi pé ó ti ń wọ menopause àbí kó kéré débi kò tẹ̀tí bẹ̀rẹ̀ nǹkan oṣù àwọn èèyàn ń béèrè lọ́wọ́ olùsílám mùsàlásílám bó ṣe jẹ́ yí pé ara àwọn afa tí wọ́n dọ̀ afa atharu bi ibn kab ṣùgbọ́n tẹ́ksì àyà yẹn sọ fún wa pé intam sàlám ń fèsì sí òun ní nǹkan yìí. wàláì ya isna minal mahid ọlọ́run bá a lè kí wọ́n ní pé àwọn tí wọ́n ti jákàn kúò níbi ìmáṣe nǹkan oṣù àwọn wo nìyẹn àwọn tí wọ́n dàgbà wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ lakin al-an ń fi sanati eh, alias àwọn sínú alias wọ́n ti délẹ̀ gbọ́n wọn pé ah àwọn ti ń súnmọ́ menopause táwọn ò lè ṣe nǹkan oṣù mọ́. wa ulatul ahmal àtàwọn tí wọ́n lóyún o wala yasna min al-mahid min nisaikum nínú àwọn obìnrin yìí al-alama ibn kathir wọ́n obìnrin yìí kì ṣe mùsùlùmí nìkan yashmalu al-mu'mina kìtàbíyà wọ́n ló kó mùmìnà lóbìnrin àti kìtàbíyà kìtàbíyà ni yahudi àbí nasara torí pé sẹ́ríà fún wọn nígbà láàyè láti lè fẹ́ wọn ìdájọ́ yìí náà ṣe kí ni ó bá wọn náà wí. ìnìrìtẹ́pùtùm ìnìrìtẹ́pùtùm tẹ́ bá ń ṣe ròyìnrò yìí ṣak kò yé yín àwọn fáwọn ẹni pé ẹ̀ ń ṣe ròyìnrò yìí pé kí ni ìdájọ́ tiwọn. fa ìdá tuhunna thalathatu ashhur ìdá ti tiwọn oṣù mẹ́ta ni ọlọ́ọ̀bá àjọba fi sí wàláì lámyẹ̀hìdìn pé àwọn tá a sọ yìí o àwọn tí wọ́n ti ń súnmọ́ menopause o oṣù mẹ́ta ní ìdá tiwọn àtàwọn tí ò tí ì ṣe nǹkan oṣù náà àwọn ni ò tí ì ṣe nǹkan oṣù àwọn ọmọdé so inter àwọn gọ́mọ̀ tẹ́tẹ́ ni pé well Islam ò consider eighteen pé tọ́mọ bá ti bàlágà ni ọmọ lè má bàlágà gan nínú ṣẹ̀ríà Islam kí wọ́n fẹ́ bí àyà ìṣe sọ fún wa wàláì lámyẹ̀hìdìn wọn tẹ̀ tí ṣe nǹkan oṣù rárá a lè sọ pé ẹni tí wọn ò bá sún mọ́ kò ní ṣe kí ni kò ní ṣe ìdà àyà lè sọ fún wa pé yóò ṣe ìdà tó ń túmọ̀ sí pé kí ni wọ́n lè súnmọ́ mọ́ tí ò tiẹ̀ tí bàlágà. wọ́n ulatu ahmal àwọn tó wájú lóyún fa iddatuhunna an yada'na hamlahun àwọn tí wọ́n lóyún kí ni ìdà titi wọn ìdà titi wọn ni pé gbogbo ìgbà tí wọ́n bá ti sọ ọmọ wọn kalẹ̀ ìdà tiwọn nìyẹn ẹni tá a bá kọ̀ nísìn tọ́gbọ́n ẹ̀ṣẹ̀ lóyún ni ó ń ṣe ìdúsí lára ni kò ní kò nu ìdá yìí àfìgbà tó bá tó ṣe kíni tó tó bímọ so eléyìí nínú quran òrùpẹ́ lè tó báyìí atúrò àwọn àyà míì tí àwọn èèyàn mú wá bíi àyà àwọn yẹtìm àwọn yẹtìmà nínú sọ́rọ́tù nìsà tí ó ń kí n tí à ń sọ yìí tó ń kí ní ẹsẹ̀ aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú sunna nínú sunna bíi dawud Uh, sọ́yẹ́ bukhari sọ́yẹ́ muslim láti ọ̀dọ̀ urwa ibn zubair ó ní pé òṣèlú musasalam ó fẹ́ aisha radala anhu ó fẹ́ ní ọmọ ọdún mẹ́fà ó wá wọlé tọ́ lọ́mọ ọdún mẹ́sàn-án aisha ó sì lo ọdún mẹ́sàn-án lọ́dún anabi sallallahu ó túmọ̀ sí pé gbà ọ̀la aisha papòdà uh, ìgbà ó ní anabi sallallahu when aisha ìgbà tí aisha wà ní ọmọ eighteen years namdi salam kwakuda now àwọn afa kan níbi hadith yìí dọ̀if eléyìí duratun avima effrontery tó bá yẹ pé ẹni tó wà qualified láti lè sọ ni pé hadith yìí dọ̀if nínú sọ ibùkárí asalama pé well ẹni yìí ó ní ìmọ̀ ẹ̀ fapẹ̀rẹ̀ nísìnyí àwọn afa tó sọ pé hadith yìí dọ̀if nínú sọ ibùkárí kàlhàfi dàdàrọ̀ kùtùmí tí téèyàn bá wo àwọn ọ̀rọ̀ tó gbé kalẹ̀ yẹn gbé afáyọ̀ ọ̀rọ̀ sọ ẹ ṣe Al-Albani wọ́n ní tí a ṣe Al-Albani bá mú hadith wọn lọ sọ Bukhari wọn ni pé wọ́n wà kàmá kọ́ọ̀lù pé bí Bukhari ṣe gbọ́sọ̀ yìí sọ yìí lórí lò àyìn bá yàrá bí ah kí ló dé ẹ tún fẹ́ máa sọ ha ah, ẹ fẹ́ máa sọ pé n tí Buhari sọ pé sọ yìí ó sọ yìí ni ṣe Al-Albani pé ẹ̀rí wo ló sọ yìí pé sọ Bukhari kò sáṣìṣe mẹ́ ọ̀rí àwọn èèyàn kò sẹ́sì fún yẹn tó lẹ́yìn tíra ọlọ́run kò sí tíra mi tí ó ṣàṣìṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ hadith wọn sọ Bukhari lẹ́nu kò yí pé gbogbo ẹ̀sọ́ yìí kì í wá ṣe fún wa láti pé ẹni tó ṣe tó ṣe orientalist Islamic studies ló máa sọ pé hadith ń sọ Bukhari ó if no they no kò ní tó wà open ni ẹni tó máa ṣe Islamic studies majority majority of them tó ṣe Islamic studies eléyìí ń ṣọ̀rọ̀ pé yàn fojú tẹ́ńbẹ́lú wọn tẹ́ bá jókòó pẹ̀lú ẹlòmíà máa wò pé ẹni tí ó kàn tó ń ka tíra English gan tó ń ka ìwé English gan ó nímọ̀ nípa ẹ̀sìn bí wọ́n lọ torí pé sílábọ̀sì yẹn àwọn orientalist ló gbé kalẹ̀ kì í ṣe àwọn tí ibà yìí nìkan kì í máa even in hasan sharif ìkan náà àwọn afa mustapha sibai ó kọ tírà kan asunna wa makanatuha fi tashri islam abẹ́ gan àwọn afa àti ẹ̀ gan tí wọ́n bọ́ lárúbá tó bọ́ lárúbá ni wọ́n torí wọ́n lọ kàwé ní germany nta ntí òyìnbó kọ́ wọn ọ̀tẹ́ ẹ̀sìn làwọn náà wà lónìí hasan sharif pé àbúrò o kò ń ṣe kí wọ́n ṣàṣọgbà ọ̀rọ̀ yẹn tó pọ̀ ó wá gba ìwé ẹ̀ lọ́wọ́ àfọ oníkà fún bọ́n translate arabic afa translate lóòótọ́ ọmọ kí ó wọnú library lọ ó wá padà jáde pé ẹja discuss ọ̀rọ̀ yìí nígbà tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn pé ibi tẹ́lẹ̀ tí ṣe mistake lé ṣe mistake lé àfa náà ni pé òun gbà so orientalist ló gbé àwọn syllabus yìí kalẹ̀ báwo nǹkan tí ó lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ pé kò sí a lè blame wọn torí kò mọ nǹkan yẹn now àwọn tó wá jẹ́ tí wọ́n ní fọ́n wọ́n sọ pé bukhari nígbà tó fẹ́ mú ọ̀rọ̀ yìí wá nínú sahih ó ní báàbù zawajul kebir nasagiro àbí bóyá mu wá nìyẹn chapter eighteen ẹ̀ níta mọ̀ ni pé àwọn àfa aládìí nítorí kan àwọn níbi kí wọ́n kọ́ra ànábì sàlámù wá kí ni position wọn ẹ mọ̀ mọ́ látara àkọlé wọn àwọn afa mu wá ní principle wọ́n ní fikhul bukhari fi tẹ̀bù ibáàtìhì tí wọ́n fẹ́ mọ fíkì Bukhari ẹ wo in tó fi bẹ̀rẹ̀ àwọn heading chapter yẹn the same thing Imam Nawawi Riyadus Salihin in tó fi bẹ̀rẹ̀ chapter yẹn position ẹ̀ nìyẹn àwa kó àwọn hadith yẹn wá a ní sọ pé fíkì Bukhari nìkan and fíkì muhadithin fi tẹ̀wé bá ti hìn fíkì àwọn afá aládì ẹ bá ti wo bí wọ́n ṣe mú in tó fi bẹ̀rẹ̀ àwọn àkọlé the beginning headings of their chapters Bukhari wa mu wa bẹ́ẹ̀ nígbà tí ó wa mu wa ó wọ́n mú hadith wáyé pé anamisa salamu sọ fún abubakar pé òun fẹ́ fẹ́ ọmọ ẹ̀ gba bakar bá dáhùn pé aa anta ahi anamisa salamu dáhùn pé ana akhuka fi dín fi kitaabi la fi dín la wa kitaabi hiya li halal anabi wa dá bakar lóhùn pé ọmọ ìyá ni wá níbi tẹ̀sìn àti ntírà ọlọ́run bá àlékè ṣùgbọ́n ọmọ ń sọ yìí halal ni fún mi al nínú àwọn àfáà tí ó jẹun kánú nínú ọ̀rọ̀ hadith ó ṣe mustakhraj lórí sọ bukhari ó ní pé bí bukhari ṣe mú tẹ̀bùwébì wá kò sọ pé hadith yẹn o ó ní bó ṣe mú àkọlé yìí wá ó ní kò dá tó ipe torí pé ààrí ń bẹ̀ yìí pé ọmọ kékeré ni aisha fẹ́ ni anamisa fẹ́ aisha alhafiz ibn hajar al-asqalani wá fún al lẹ́sì ó ní pé ọ̀rọ̀ tó kílẹ̀ ni ó ní torí ọ̀pọ̀ bukhari ni yìí pé nígbà tí anamisa salamu ń bá abubakar sọ̀rọ̀ tá abubakar fún lésì pé ọmọ ìyá la jẹ́ ọmọ ìyá sọmọ ìyá tí kan fẹ́ fẹ́ ọmọ ìkejì yóò mọ sọ fún wa pé ọmọ tó fẹ́ fẹ́ yìí ó ṣe kí ni ó kéré sálá kọ̀kọ́ olùbókílẹ̀ tèmi àti ẹ̀májọ́ ọmọ ìyá nísìnyí wọ́n fẹ́ fọ́ ọmọ ẹ̀ kò sí ni ó túmọ̀ sí pé mo dàgbà ju ọmọ yẹn lọ nígbà tó pè mí àti bàbá ẹ̀ ẹ̀ kí Yorùbá máa ń pè sàwáwù ni wa so ṣé ọmọ tiẹ̀ wá fẹ́ ju bàbá tiẹ̀ lọ ni so alaskalani eh, eh, eh, gbé ọ̀rọ̀ yẹn wọlé ọ̀rọ̀ tí alismaili tó mú wá ọ̀rọ̀ yẹn ò ṣe kíni kò wọ wọlé wọ́n tún wá ní bí a Urwa ibn Zubair ipe ṣé ó wà ń bẹ̀ ni um, Hisham ibn Urwa ló gba hadith yẹn wá pé ṣé ó wà ń bẹ̀ ni nígbà tí ìṣẹ̀lẹ̀ ń bí a ẹni tó súnmọ́ Aisha dé level yẹn kò sí bí òṣèlú mọ́ àìmọ́ nǹkan tí abdullahi náà bá so mọ́ sọ tó yẹ pé òun gangan ò sí ń bẹ̀ kó mọ sọ wípé kó mọ sọ wípé ìgbà tí wàhí bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ kò sí ń bẹ̀ ṣùgbọ́n ó gbọ́ lọ́tọ̀ọ̀dọ̀ àwọn kíni àwọn sàábé tó wà láyé lọ́jọ́ náà lọ́hùn àṣẹ ni wọ́n á béèrè pé abdullahi nabas sami lana rijalek àwọn ta ló sọ fún ẹ ẹnìyẹn ò ní eléyìí kò bóyá kò mọ ìmọ̀ nípa ìmọ̀ hadith gẹ́bẹ̀ náà ètò tó bá clear nínú sùnsùn àbí dawud tí a ṣàfihàn rẹ̀ ń sọ ọ̀rọ̀ dala anha pé ọmọ ọdún mẹ́fà báyìí ni wọ́n fẹ́ mi lọ́ ṣe akdu wọn ò súnmọ́ mi àgbà tí mo ìwọlé àlùmí sàṣà àgbà tí mo pé ọmọ ọdún mẹ́sàn-án so àwọn ọ̀rọ̀ yìí clear gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn mú wáyé pé irọ́ eighteen years ànábì tó fẹ́ wẹ́wẹ́ mi yẹn sábì ṣe eighteen years old gbogbo àwọn ọ̀rọ̀ yìí ara wọn ntó táwọn àfa kó wálé lórí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó wálé lórí tó ń yapa sí tó wà nù eh, sọ́yìn Bukhari yìí àní rínú tíra sunna àrínú tíra tàríkì tíra tàríkì ni ìwé ìtàn bí tarikul eh, anbiya wal muluk ti sí ibn jarir at-tabari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tira tarik tíra ìtàn bẹ́ẹ̀ yẹn àwọn tí wọ́n kọ́ sọ fún wọn ó sọ fún wa yí pé a sọ fún yín o pé igun tó wà nínú eléyìí ló fẹsẹ̀ rinlẹ̀ o n táwọn èèyàn ń sọ làwọn náà kàn wa ibn jarir at-tabari fúnra rẹ̀ nínú introduction tíra ẹ̀ yìí ó kọ síbẹ̀ pàápàá jùlọ òfin lọ́dọ̀ àwọn aládìsí ni yí pé ìdàjá àfìlẹ̀ halali wal haram gẹ́bí imam ahmad ṣe sọ tọ́rọ̀ bá wá nípa pé ẹ̀tọ́ lélẹ̀ ìwọ̀ lélẹ̀ tasha dadna a máa lé gbogbo hadithi gbọdọ̀ fẹsẹ̀ nílẹ̀ wá ìdàjá àfi tarikh aw ìdàjá àfi masu wa dhalik tasahalna ṣùgbọ́n tó bá wá ń pa nípa ọ̀rọ̀ tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ní tọ́ wípé nítorí ìtàn ìtàn lásán ni. so àwọn tí wọ́n mú wá yìí abatil àwọn tí ò fẹsẹ̀ nílẹ̀ ni nígbà eighteen seventeen sixteen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn àfáà sọ ibi tí ó wà ti mọ yàrá lẹ́nu lélẹ̀ torí pé wọ́n ní pé ìjìmọ̀ fàpẹ̀rẹ̀ ń sẹ́jẹ̀ ń béèrè tọ́wọ́n ní pé irun sọ̀rọ̀ yàn ni kí abẹ́rẹ́ lọ́wọ́ fàpẹ́ ẹjọ́ sọ̀rọ̀ yàn ni inú kan ní pé ah, ẹni sùúrù ẹjẹ́ ń ṣe ìṣtìhad ẹjẹ́ ń wo tíra àti ẹjẹ́ ń wo Quran àti sunna wo ẹni pé yàrá yóò mọ tó ń ṣe torí pé ẹnu ti kò láàrin àwọn mùsùlùmí àlímù hum wa jahiluhum wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yàn ni irun àfọ́tò wá ní pé ẹjẹ́ ṣe ìṣìyà ẹ̀rẹ́jẹ́ ìyẹn tí ráwò kí n fi mọ̀ bá àmọ́ ìpè ele adna minajahi ó tún lò ju aláìmọ̀ kan lọ. now masala yìí ìjìmá wa àwọn àfa ọmọ yìí parun pọ̀ lórí yìí pé ẹ̀tọ́ ni nínú islam kí àgbàlagbà fẹ́ ọmọdé tí ò tí ì balaga. ibo làwọn tàtírí àwọn ìjìmá àti fatul bari alhafiz bin ajar ọmọ ọ̀rọ̀ ibn battal wa ipe ó ní ìjìmá àwọn àfa ọmọ yìí parun pọ̀ lórí ipe àgbàlagbà lè fẹ́ ọmọdé wọlọ́wọ́ kainet filmad kò bá jẹ́ ipe àṣẹṣẹ bí ọmọ yìí ni wọ́láàkìn ṣùgbọ́n o láàyò mákàn mínúhù ẹni yóò ní láǹfààní láti lè súnmọ́ ọmọ yìí hátà tẹ́sílò ha lẹ́dàrík àfìgbà tó wọn bá tó bá tó lè rárá gbé ìsúnsúnmọ́ à ń padà bọ̀ níbi condition yìí ìkọ́nà àwọn àfa ibn Mundhir ó ṣe tíra kan pè ní al-ijma pé gbogbo tó wà nù tíra yìí pẹ̀lú pé àwọn àfa ní àwọn kankan pa ọ̀rọ̀ àwọn ijma àti ó ní gbogbo tó wà nù tíra yìí làwọn àfẹ́sìn panupọ̀ lé lórí ipe ẹ̀tọ́ ni àbẹ̀wọ̀ ni pé àwọn táwọn àfẹ́sìn panupọ̀ lòún kójọ sínú tíra yìí òun náà sọ yìí pé lára ti ijma wa láwọn tíra ijma babu nikah ó wà ń bẹ pé ó mọ̀ yìí panupọ̀ lórí yìí pé ìgbàláyé wà fún àgbàlagbà láti ṣe kíni láti fẹ́ ọmọdé náà nínú Quran sunna àtọ̀rọ̀ àwọn àfáà kò sí àwọn sàbẹ̀tì n tó kọ́mọ̀ láwùjọ wọn ni ṣùgbọ́n mo fi gba àwọn ẹ̀rí yìí wọ́n tó now ẹja wa gbọ́ àwọn tó ń takò bí wọ́n jẹ́ lára àwọn mùsùlùmí àbọ̀n tó ń ṣe mùsùlùmí kí ni àwọn ẹ̀rí wọn now àkọ́kọ́ àwọn tá a fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún kì í ṣe ẹni tó yẹ ti muslim lọ́ta irú ẹni yẹn falẹ́ ìṣẹ̀lẹ̀ wo nuṣúrù hàtà nuṣúrù kò sí ní tẹ́lẹ̀ sọ fún kò ní gbọ́ torí tiẹ̀ kì í ṣe pé ẹjẹ́ àti ẹ̀ wòye sí ṣé nǹkan ìwọlé àbúrò wọlé gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú Islam fẹ́ tako ni nígbà tí wọ́n sọ̀rọ̀ non-interest banking pé ká má gbowó èlé táwọn èèyàn ń tako ẹ máa wò pé kí ni tó ń tako mbẹ torí kèfèrí tí ò lẹ́sìn rárá kò ń ṣe Christian kò ń ṣe Muslim Aristotle káfí mushrik mushrik ni Aristotle ó ń sin òòṣà òun náà sọ yìí pé ah, owó èlé yìí nínú gbogbo ohun tó tako làákàyè nínú ọ̀nà ìmọ̀ wá owó èlé ìtako làákàyè bible tako Deuteronomy twenty nineteen Pope Sixtus the sixth uh, the seventh ó ní gbogbo ìgbóntàn kò lówó èlé usury ó tako tí bible mú wá ó tako tí àwọn náà ní sẹ̀rí àtẹlẹ ṣùgbọ́n secularism ló gbá sẹ̀rí àwọn dànù canon ó ní ó tako Christian canon and Christian charity ẹ máa rí mùsùlùmí náà tó máa tako pé irọ́ kí ló ń jẹ́ islamic bank wàláhì àfáà kan sọ́rí ẹ̀fì islamic bank wo lẹ́ ń sọ àwùjọ kìbí là ń gbé ibi àwọn náà ìbẹ̀rẹ̀ ah, tí fẹ́ rí yẹn ṣe wọ́n ti wá ń ṣe ń sìn in fact àwọn tó wà nílẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bẹ̀rẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí stanbic ibtc ṣé mùsùlùmí lónìí ni sterling bank wọ́n wò pé owó wà ń bí kíní ẹja ṣe london gbogbo ẹ̀ náà ti ní àwọn islamic alternatives bẹ́ẹ̀ táwọn ẹ̀ ti ń try so àkó ọ̀rọ̀ kẹfìrí wá láti máa bá kiri ọ̀rọ̀ ẹ̀sìn irọ́ níta ń sọ ni pé nígbà míì tí làákẹ́ èèyàn bá sọnù tó yẹ pé fẹ́ẹ́nu ló fi ń tẹ̀lé ntọ́lọ̀ ń bá sọ tánà bí sọ ìfẹ́ẹ́nu tiẹ̀ ló ń tẹ̀lé yóò sọnù ju kẹfìrí gan lọ. so ẹni tó bá tó òun ti dúró nípò gbogbo ohun tó wá ti gbá látọ̀rọ̀ ìsàmù ògbà ìyẹn à need explanation à jẹ lọ́rọ̀ kò sí ọ̀rọ̀ tẹ́fẹ́ báyìí sọ so ìyẹn kò sí níta fẹ́ sọ àwọn tó wọ́n wá ní legitimate concerns pé nǹkan yìí lára àwọn àwọn mùsùlùmí ẹlòmí ò mọ̀ mo ti sọ̀rọ̀ ìdẹ́nìkan nígbà ohun ọmọ gbọ́rọ̀ yẹn ṣe rí lélẹ́yìí àwọn òun túbá àtúrí lára àwọn ẹni tó wọ ìjáàbù tó ń nọmba wọn protest wọn ya fọ́tò ẹgbẹ́ ẹ wo lára àwọn mùsùlùmí ọ̀dọ́ ń protest against ẹni o human rights issue ni it has nothing to do with religion so ẹni yẹn ò mọ̀ ọ́n náà gbé ah kíní yẹrí máa ń tó tẹ́wọ́ pọ̀jù fún ẹ jẹ́ à campaign against ẹ̀ so tó bá yẹ pé abẹ́ṣe bí àwọn ọmọ ìyá kan tí ṣe tán fọwọ́ bá ní alimutajabitun wọ́n ti lẹ̀ wọ́n dànù dànù ayọ̀ wọn kò nú ẹ̀sìn àwọn mutajabitun àwọn jabatawiyun wọ́n máa ń yọ àwọn èèyàn kó nínú eh, ẹ̀sìn so but àwọn òní ṣe yẹn na'udhu now kí ni tí àwọn èèyàn ń sọ èyí tí wọ́n máa ń sábà sọ jù ó ní ṣe pẹ̀lú medicine wọ́n ní pé medically àwọn ọmọ yẹn ò wà suitable wípé tó bá súnmọ́ ọmọ bẹ́ẹ̀ ó máa ń dá eh, vvf sílẹ̀ àwọn dókítà wa wà níbẹ̀ kíní kan vesicular vestibular bí nǹkan pé ó máa ń dá àwọn nǹkan yẹn lẹ̀ uh, recently wọn ní ní Yemen ipe ọkùnrin kan fẹ́ ọmọ ọdún mẹ́jọ ọmọ yẹn bá bleed to death now gbogbo ìgbà tí yẹn bá ti ṣẹlẹ̀ ẹ jà mọ̀ yẹn pé kì í ṣe ti Islam sọ ni wọ́n ṣe yẹn tí wọ́n sọ̀rọ̀ Ibn Battal ó ní ọmọ tá a bá fẹ́ ní stéèjì yẹn o láàyò mẹ́kán mìnìhù ṣùgbọ́n ọ̀rọ̀ mẹ́tìsìn ní sí ọ̀pọ̀lọpọ̀ kó tó dì sí táwọn mùsùlùmí fà sẹ́yìn àwọn mùsùlùmí jẹ́ pioneer ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so gbọ́n nǹkan yẹn làwọn àfáà yẹn wọ̀n tó bá sọ̀rọ̀ pa nìka tó bá sọ̀rọ̀ pa pé kí ni àwọn reasons tóbìnrin fi lè tọrọ divorce ọmọ sọ̀rọ̀ pé tó bá jẹ́ yín pé ọkùnrin ó fa abẹ́ya issues like this they were mentioning ibn batol ni pé láàyò makan minuhu ẹnì kò lẹ́tọ̀ọ́ láti lè súnmọ́ irú ọmọ tó bá wà under age bẹ́ẹ̀ tá a bá mọ̀ yí pé yóò kó bá ètò ìlera ẹ̀ one two káwọn doctors wa generalize pé gbogbo ọmọ tó bá ti wà below that age ló máa ní problem a sọ pé no it's wrong ọ̀tọ̀ ni science ọ̀tọ̀ ni philosophy of science eléyìí ẹjọ kí n ṣàlàyé de ó wẹ̀ nítorí technical bó mo fi gbá àwọn èèyàn tó bá wọn gbọ́ nǹkan tó mo sọ yìí gbogbo scientific theory pátápátá all scientific theories are based on inductive analysis each billiard each billiard ball I strike would roll. Hmm? It means that every billiard ball would roll. Okay, inductive reasoning yẹn amú ìdájọ́ awo àwọn nǹkan kan pé nǹkan máa ń ṣẹlẹ̀ báyìí nǹkan máa ń ṣẹlẹ̀ báyìí àwọn awo tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n fi mú ìdájọ́ tó wà broad wá pé ah ńgbà tẹ́lẹ̀ ti máa ń ṣẹlẹ̀ báyìí ó túmọ̀ sí pé bí ó ti máa ṣẹlẹ̀ lọ nìyẹn it is wrong. What about super glue? If I glue the billiard ball, tó máa gba aṣọ máa move kò ní move that's inductive reasoning so philosophy of science wá pé what is a scientific theory can only establish inference to the best explanation inference to the best solution i dey sọ now tó wọ́n sọ pé gbogbo ọmọ náà gbẹ́nu wrong tó wọ́n tó wọ́n ṣe scientific kìíní lélẹ́yìí àwọn tó ń pè ní sciences téèyàn bá ní tó fẹ́ fi ọkàn tiẹ̀ establish ó mọ bí ó ṣe pass yẹ tẹ́ pé result tí ò ní nìyẹn so wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ papers àwọn nǹkan yìí is àdánù o ìyẹn náà problem kan ni aljamu bena tawakkul wal akhdh bil asbab problem kan tá a rí pé àwọn ọmọ ìyá ní problem yẹn kan ní pé ẹ lọ ẹ lọ sí hospital ìyàwó rọ bí ẹ lọ sọ́dún wọn ní pé rọ ẹ̀yin ò ní tawakkul atún amẹ́dì wa atún mẹ́rin wa pé ẹ̀rí ni anábìsọ fáwọn kan pé kí wọ́n béèrè kankan lọ́wọ́ àwọn èèyàn so irú àwọn these are problems ìkànnà àwọn ọmọ ìyá ọ̀sẹ̀ eh, amúbẹ̀yà wọn sọ̀kan very disturbing obìnrin ń rọbí ọ dárúkọ àdúgbò yẹn mọ́ ń gbọ́ ni àfáàyè dárúkọ àdúgbò yẹn wọ́n lóbìnrin ń rọbí náfìlà ni broda ń ṣe táwọn èèyàn ń kẹlẹ̀ pé ẹ sílẹ̀kùn lára ta sọ fún yín nìyẹn ẹ gbọ́rẹ́ sí yìí ẹ o tọmọ yẹn fi kú. so wọ́n ní ìyá yẹn bí ọ̀sẹ̀ méjì ló máa fi lọ síbẹ̀ yẹn tó máa lọ́ wọn ìpèlú irú yẹn gbòòrò rẹ́ni tó ń ṣe súnà gbogbo àwọn tó pamọ́ wọlé lẹ́yìn òṣìṣẹ́ sàlámù gẹ́gbẹ́ ọ̀run sí sọ́tọ̀ àdìtẹ̀ ó ṣàlàyé abọ́tò sàwọ́dá ó wọlé ó bẹ́ nìkan ó ní fẹ́dùrúláhù tọ̀bí ìbànú ẹ lọ pé dókítà wà fún wọ́n sáhùn albani àbí ara rọ̀ís mutawakilin afdol khalki alal itlaq sallallahu alayhi wa sallam ó ní ẹ lọ pé dókítà wà fún ẹni yìí àbáṣe sọ̀kọ́ sọ wọn ní pé ma anzala Allahu da'an illa wa anzala ma'u ọlọ́run ò sọ àìsàn kalẹ̀ àfikọ́ pé ó sọ kí ni ìwòsàn pẹ̀lú ẹ̀ alima wo man alima wa jahila wo man jahil ẹn tó mọ̀ mọ̀ ẹn tí ò mọ̀ ní ṣe kí ni ó ní ò mọ̀ ó tún pa wá láṣẹ tàdá wa ò ẹ wá wo sàn kí àwọn ajọ́ òkú wa ní pé irọ́ ilé tawakul ni kò ń ṣe islam ló ń ṣe yẹn so táwọn dókítà sọ yẹn afẹ́ wò ṣùgbọ́n wọn lè fi ṣe general rule wọ́n lè fi ṣe exception ṣe wọ́n nígbà ọmọ yìí afẹ́ fi lọ́gán nígbà ọmọ yìí bá ṣe wò yìí pẹ̀lú àwọn ẹ̀rí afẹ́ kó jẹ́ pé muslim doctor muslim doctor tí afẹ́fẹ́ ò tí ì fẹ́ lọ ní o so ṣe discipline gbogbo àwọn ìwé ta kà yẹn máa ń lapa lára wa no kò sí báyìí fẹ́ ṣe an economist an accountant àti jésù àká máa fẹ́ nira díẹ̀ ẹ má bínú ẹ jẹ́ má bínú o ọmọ ṣẹlẹ wọn máa ń naturally ọmọ pé ah no extra budgetary expenses eh, owó mọ́tò owó a lawyer will naturally be argumentative so àwọn ń ta akọ ni kò sí ní o máa lapa lára èèyàn so ẹni tí o ti tí o ti fẹ́ tó náà gbé tó bá mo mo brọ́dà tó ń gbé tó bá sọ pé à ah, kí ni ẹja ńlá bá sàdá kò ní lè kò lè tako ah, well just go to the hospital <laughs> well àníkẹ́ àti sọ pé àníkẹ́ ọmọ lọ hospital but kò sí láìpẹ́ tí wọ́n bá pa ogbó ẹ̀ pọ̀ kí wọ́n máa sọ pé eléyìí kò ṣiṣẹ́ rárá ìyẹn ló wrong so doctor sọ fún wa pé ọmọ yìí ò kò tí àti lẹ́tọ̀ láti ṣe nǹkan báyìí pẹ̀lú ẹ o kò lè sọ fún wa pé generally kò possible tó bá gbé bẹ́ẹ̀ ni arọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ yìí pé wọ́n ń ṣe tí wọ́n ní problem Aisha is an example tí Aisha bá ní problem of anha nínú marriage yẹn ni wàllá ìlà núkìlà ilé ìnà wọ́n a máa kàánú ìwé tán báyìí pé ah, nǹkan báyìí ṣẹlẹ̀ sí torí pé bí wọ́n ti ń súnmọ́ wọn gan nù lé àwọn sábẹ́ ó bá tiẹ̀ débi pé máa ń bèrè pé báwo náà bí ṣe máa ń súnmọ́ yín náà ọ á lọ practice ẹnu lé torípò ń fẹ́ tẹ anábì sàsàm ní gbogbo ọ̀nà abdullahi ibn umar radiyallahu anhu tọ́nà ó kọjá níbi kan ó bá bẹ̀rẹ̀ àwọn ìwà ni pé kí ló dé mo rán anábì tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àìkí ah, kan wà ń bẹ̀ nínú ọ̀nà ìgbéyàwó wọ́n ló mọ́gí o ǹtẹ́ mi rí o mo ṣe ó bá débi yí pé tí abdullahi ibn umar bá ń ṣe àlùwàlá bí ibn ibn qayyim al-jawziyya ṣe mú wá nínú eh, zadul ma'ad a máa fọ inú ojú tójú yẹn fi fọ́ olóyè Umar ibn Abdulaziz nígbà tó fẹ́ tó kọ lẹ́tà sí kan náà àwọn ní báwa kọ tírà lórí àgbọ́yé ẹ̀sìn wọ́ṣítẹ́nì tẹ̀sẹ̀dùdáàtì ibn Umar ṣọ́ra fún àwọn àṣejù ibn Umar wọ́tẹ̀sàhùláàtì ibn Abbas wọ́n ṣọ́ra fáwọn <coughs> wọ́n ní abdullahi ibn Abbas náà àwọn lára àwọn kankan wọ́n náà máa ń jùlẹ̀ jù lápẹẹrẹ ribalfọdù olóhùn ọmọ èrí tó takò àti àtàwọn issues bẹ́ẹ̀ lọ so àwọn èyí tó bá ìpérò ẹ̀ṣẹ̀ lẹ́nu àwọn àdìgbò táwọn sọ ẹni tó ní ẹni tó ṣe ìsìnkádọ̀ tó ní problem tó ń bleed nínú mọ́ṣáláṣí gbogbo ẹ̀ ni wọ́n sọ fún wa tí Aisha rọ̀dọ̀lá anaba ní problem ni lanukila ilayna ilé ètò ìyẹn nìkan akọ aláwọn èèyàn tó ń ṣe tí ò ní problem wọ́n ní vvf vvf yẹn these are where the problems are kí ni tó ń fa gangan ṣé éèjì ni àbí nítorí pé ọmọ pẹ́ nù yá tó nígbà tí ìkan náà àwọn èèyàn ṣàlàyé ó ní pé ní tó máa ń fa ivf e ní pé tọmọ bá tóbi ìbílẹ̀ bá ń rọbí tọmọ ẹ wá pẹ́ ilé ilé ìtọ̀ abẹ́ ilé ọmọ ló wà dọ́gbọ̀n tí bá ti ṣe mí sèké ẹ máa tún wá ṣe o kúlù ẹ̀mí yóò kàzó mi kó mi àlì pé a wá jẹ ilé ọmọ ẹdẹ bíi pé affect bladder ilé ìtọ̀ so tí ìtàkùn máa ṣàn jáde láti ojú ara one is a very terrible thing ṣùgbọ́n ṣé nítorí pé ọmọ yẹn kéré ni àbí nítorí pé ó pẹ́ lọ sí hospital táwọn afọ́nifíkì bá ń ṣàlàyé wá ni pé definition tẹ fẹ́ mú wá ó gbọ́dọ̀ wà jámí mánẹ̀ kókó gbogbo nǹkan tó wà nílẹ̀ kókó pọ̀ èyí tí ìwà ń ṣàlẹ̀ kó mu kúrò ní north nísìnyí tán ní vvf pọ̀ amọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ní ya hospital ẹlòmíì lè labour for a day nínú lẹ́kọ̀ọ́ bí gan ṣẹlẹ̀ tó ń gbé àbí ẹ sí ilé hospital ilé alágbó ọmọ nìjà lọ. mọ́ọ̀sù tó wájú pé ọmọdé nìkan ni abẹ́rẹ́ pé àwọn obìnrin tó dàgbàlagbà táwọn náà ní vvf ńkọ́. ó túmọ̀ sí kí n sọ̀rọ̀ ọmọdé nìkan tó nígbà tá a ti establish ẹlẹ́ ìròrí fíkì lèmi mú wọ o <laughs> ìròrí fíkì mú wọ nígbà tá a establish ìlà reason kan pé ah fọmọdé ni o àtúwárí the same reason lọ́dọ̀ ó túmọ̀ sí pé kì í ṣe ìjọmọdé nìkan ni. so but ẹni tó wá fẹ́ ṣerú ẹ̀ á jẹ́ kí dókítà náà mọ̀ sí olóyè gbogbo ẹni tó bá ṣerú ẹ̀ tó mọ́ bá ní problem á sọ yìí pé kò ṣe ní tí islam ní kò ṣe kíni kò ṣe àdèmọ́rẹ̀ tó pọ̀ táwọn àṣírí táwọn èèyàn ṣe ọ̀rọ̀ circumcision nísìn nígbà táwọn united nations pariwo female genital mutilation táwọn fẹ́ parọ́ tán ara jẹ làwọn ní kò sí ó wà pharaonic circumcision àwọn mujrimun tó yẹ pé ó yẹ kán fi ìyà jẹ wọn tó má láwọn fẹ́ dábẹ́ ọmọ obìnrin wọn ò gé clitoris wọn ò gé lábẹ́ manora lábẹ́ mẹjọra gbogbo ojú àrò obìnrin wọn yọ kúrò mbẹ wọn aràn ogbó ẹ̀pọ̀ wọn ara fi òkan sí gbogbo ẹni tó bá ṣe lè mújírìm ni abámalá yamal kiyama. torí pé ń pè ní sàmúṣọ ìyá anamísà sàlámù ṣàlàyé ẹ kìtòrìsì gan ẹ gbọ́dọ̀ gé tán àwọn kan gbé húdì kìtòrìsì gan lọ́nìkan gé so láwọn yẹn bí àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ lódodo àbí honor killings wọ́n ṣẹlẹ̀ Pakistan Afghanistan ehm, Jordan wọ́n ní pé torí pé obìnrin ṣàṣemáṣe wọ́n lọ wá àwọn ṣemọ́ṣe yẹn mọ́ wá as stupid as kan ní pé ọmọ Pakistani fẹ́ ọmọ UK wọlá pé wíwá tó ṣe wá fẹ́ chẹ́ẹ̀sì nìyẹn mùsùlùmí lẹ́nu tó fẹ́ o àwọn adọ́gbọ́n wa ni pé kó lọ sí Pakistan pé wọ́n fẹ́ ṣe nǹkan kan tó bá dé Pakistan yẹn ẹ̀gbọ́n tàbá burú lọ́kùnrin wọn kàn yìnbọn ni àbíkọ́ dáná sọ eléyìí ń ṣe kí ni tó wà establish ni o tí mùsùlùmí táwọn mùsùlùmí gan sọ fúnra wa náà sọ pé àwọn CIA àti FBI torí another problem nìyẹn pé ìròyìn FBI àti CIA ni irọ́ àní tá à ń ṣe ni tó yẹ ká stop wẹ̀ àwọn ìjọba tó wọ́n éjì wọn wọn ní pọ́nìṣì wọn lè fún wọn lè fún lọ́dún méjì ẹni tó dáná súnyàn wọn kàn fi sẹ́wọ̀n ọdún méjì wọn gbé torí culture ara wọn ni ó bá yẹ bí culture wọn tó problem wọn nìyẹn kí wọ́n má sùnmọ́ ẹ̀sìn kí má sùnmọ́ Islam so ẹni tó bá ṣe ti Islam là kalẹ̀ bí Islam bó ṣe ń tu lóńdè so gẹ́gẹ́ náà àwọn sọ wáyé pé níta ń sọ bíbá yìí àwọn àkàmù ṣẹ̀ríà ọ̀nà márùn-ún ló pín sí ọ̀ranyàn wà èèwọ̀ wà ẹ̀tọ́ wà mẹ̀kúrú wà kíní yìí ṣe ọ̀ranyàn kìí ṣe mustahab jawaz it is only permissible kí wọn kọ́ wá wọ́n gbé aláṣọ àti sọ pé a lè ṣe kíní yẹn ẹjọ́ ọmọ three years old lèmi three years old lèmi máa fẹ́ ń sìn tó ọ̀rọ̀ yẹn ẹ̀sìn ni ọ̀rọ̀ yẹn ẹ̀sìn kọ́ it is permissible fẹ́ni tó bá fẹ́ ṣe kí wọn sọ pé ńgbẹ́ ó permissible ẹ̀jẹ̀ ẹkún nígbà àwọn dangers wà ń bẹ ẹ̀jẹ̀ ká kó sọ pé kó wọ́n wà permissible nígbà tí sẹ̀ríà wá sọ pé tọ́ wà ń bẹ́ẹ̀ a lè change ẹ̀tọ́ yẹn ká wá sọ di èèwọ̀ now àwọn kan ní pé they are not matured enough abéyè lọ́wọ́ wọn what is maturity wọ́n ní eighteen ah, ẹ̀ ṣe wá gò báyìí no well bẹ́ẹ̀ ká má sọ pé wọ́n gò kọ́ ló ń ṣàánú wa torí pé àwa náà bẹ́ẹ̀ agọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ń gbà náà tọ́wọ́n ní pé kí ni maturity wọ́n ní pé eighteen year old eighteen year old ṣé ọlọ́run ló sọ eighteen year old yẹn kalẹ̀ kí ni tó bá àwọn àwọn tẹ́gà jùmẹ̀ tí wọ́n fi máa mú ọ ni ok tá e a bá tiẹ̀ rínú àrínú Quran àrínú sunna àrínú Bible ó dà ìkílẹ̀ rí etí yẹn òdì yẹn is it medical it's not. wọ́n ní pé kò ní wà máa jẹ́ ìgbà wo nìyẹn máa wà matured total maturity ò lè tán láéláé àìmọye nǹkan tí mo mọ̀ nísìn tí mo tẹ́ mi pé ah mo lè kún maturity in the next five years ìyá tó pé ah I'm more matured téèyàn ó fi kú yìí mọ̀ mature sí ni maturity táwọn dẹ̀ ń sọ maturity pé kó sùn káàkiri kó ti ní experience pé òun sùn káàkiri sùn káàkiri maturity táwọn sọ nìyẹn ẹ wájà sọ̀rọ̀ eighteen yìí sọ̀rọ̀ ló sọ kalẹ̀ kì í sọ̀rọ̀ ṣẹ́ni tí ń wà tó ọmọ tí ń bàlágà biologically ó ti wà matured at age ten àwọn ọmọ obìnrin tí ń bàlágà at age nine tí wọ́n ti ń ní sexual instincts oníṣìná fi pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní institution polytechnic universities ó ti yẹ kó marry tó bá jẹ́ pé kò sí school ni táwọn bàbá ṣe ń dágbẹ̀ tí wọ́n ti yan oko fẹ́lómi oko tó fẹ́lómi ó tó gbẹgbẹ́ dáì tó ti lọ láàárọ̀ àti bí àti fẹ́yàwó mẹ́rin àtúkọjá àlà ẹdùkúnyàn ló kó bá wa wàláì ìgbà yẹn wọ́n gbé ah kábírù ah, oko ìsàlẹ̀ odò wọn náà lọ mú nígbà tó ti fi yan oko fún òun nǹkan kọ́ ló máa ṣe kéèyàn lọ́mọ kó pọ̀ òun èèyàn fi yan gan ṣùgbọ́n nísìnyí ọmọ tó pọ̀ yẹn làwọn èèyàn ń rí àsìkíni kọ́lọ́ ṣàánú wa sọ́lọ́ ló sọ kalẹ̀ kí ẹ wá mọ̀ the funny thing àwọn kẹfìrí gan tọ́hún náà ń tẹ̀lé igbe eighteen eighteen àwọn àwọn òmọ́lọ́hún ti wọn ó wá pín ọjọ́ orí wọn pín sọ́nà méjì ṣìnà ẹ̀ ṣe wọ̀ lọ́dọ̀ ègbó a woman has the right to use her body bá ti wù ó bá ti wù obìnrin ló ti lu ara ẹ̀ kò ká mítà wọ́n ní ọ̀tọ̀ ní age of consent nígbà tí ọmọ lè bá yàn sùn àbíjọ́ lè bá sùn ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ní age of marriage tábà wo google láwọn wikipedia wọ́n ṣe age of consent wà age of age of consent yẹn láwọn bòmíì is as low as thirteen ibi wọn ti wá rí eighteen yẹn eléyìí ń ṣe kò ń ṣe ọ̀tọ̀ wà ìdí tó máa báwọn èèyàn dìbẹ́ lórí tv ẹ máa ń pè oh my god ṣáwọn eléyìí mọ eléyìí ni tẹ bá ṣí wikipedia wọ́n ya máàpù àgbáńláyé wọ́n wá kọ̀lọ̀ kóòdì ẹ̀ pé ibi báyìí o ọjọ́ orí wọn lè in the united states àwọn mìíràn tẹ́ pé thirteen fourteen ọmọ lẹ́tọ̀ọ́ láti lè lọlé ọkọ. sísà kan ló sábà ń gbé ẹ they are not mature enough ẹ gbé research wo ló ṣe táwọn ṣùyùkù yín lamẹ́ríkà ò ṣe ìbá àwọn àfáà yín lamẹ́ríkà ló sọ pé ìgbàláyé wà fún yìí tọ́ba sọ̀rọ̀ science and technology ni báwọn eh, ni àròsìkò náà fi lè nípa ọ̀rọ̀ science and technology wọ́n sọ pé wà pàmísìbù ṣùgbọ́n wọ́n fi nǹkan méjì sí pé kí òbí mọ̀ sí kí wọ́n níyàtọ̀ níbo ìwọ́n ni pé kí jọ́ọ̀jì mọ̀ sí ẹ̀hẹ́ so kí wọ́n níyàtọ̀ thirteen fourteen tẹ báwo bẹ́ ṣe máa rí nìyẹn age of consent and age of marriage so eighteen yẹn kò tiẹ̀ wọlé tí mo sì ní wọ́n wá pé age of eighteen is age of maturity well tí ì bá ṣàìmọ̀ kan ó túmọ̀ sí pé tí wọ́n kọ náà ni ó ń ṣe kí ni òun ló ń sọ. So kọ́nà balẹ̀ gíláṣà nù wa so àwọn oníyẹ tí ìrọ̀rọ̀ sọ àwọn àwọn christian tó máa tako ìgbé kò stop permissible torí pé n tó kọ́ba christianity ni pé principle yìí pé tarkuma lè kẹsàn lè kẹsàn wà má lillah lillah giving unto Caesar what is Caesar's and giving unto God what is God in Islam fi kẹsàrì fi ti kẹsàrì fi kẹsàrì ò ṣẹlẹ̀ kẹsàn wà má lè kẹsàn kò lóò lillah àti kẹsàrì àti gbogbo ọlọ́run ló ní gbogbo ẹ̀ wọ́n wá bàjẹ́ bíi pé wọ́n sọ pé ọ̀tọ̀ ni tó yẹ kẹ́sìn dá sí kẹ́sìn má dá sí business kó má dá sí báyìí fẹ́ ṣe lè gbèsè ayé wa ẹni tó bá wà ní kẹsìn dásọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ christian canon náà fàyè gbà in fact bible commentators pàṣẹ láwọn mufasirun <laughs> àwọn náà láwọn bible commentators wọ́n ní ọmọ ọdún méjìlá ni wọ́n fi mary fún joseph twelve years it is in line with semitic tradition twelve years so ilé ẹ̀ka bá jù yẹn sí ọmọ abẹ́ yarí torí wọn kú mọ̀ nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ at the age of twelve ó wà on google ẹja kasachi ẹ pé at the age of twelve ni wọ́n fi mary fún joseph àtúwọ́ àwọn kan tó wá ṣàjọ ni pé even gan twelve ni mary hundred ni joseph àwọn afárá náà wá ní pé yẹn dán yìí. so àwọn ntáwọn èèyàn mú wa lélẹ́yìí tọ́mú sọ pé eh, kò sí ní tó jọ yẹrìmá tó bá yẹ pé yẹrìmá lè fẹ́ attack problem ti yín àti yẹrìmá nìyẹn politician lòun politician lẹ́yìn náà wàhálà àti yín nìyẹn kí wọ́n á ṣèyàn bíi Dr. Saheed Timehin ní ọmọ sọ fún wa pé ẹlẹ́ ilé ẹ̀tọ́ ilé ní ìwọ̀ sábà rọ́jò kàfíìr arákùnrin kẹfìrí ni má dakhala fil Islam aslan qabla an naqul nurina nuqima al-hujja alayhi kò ì tí wọnú ẹ̀sìn dáhùn sọ́gbà ajá ṣe ìkọ́mọ́tò jáàrà adama dakhala kò tẹ̀ tí wọnú ẹni tó bá wọnú Islam tó wá ṣe tó jẹ́ bọ́lá lọ́sọ̀gbà ẹja ṣe ìkọ́mọ́tò jà pé à ah, sharru mina yahudi wa nasara wal majus kúfùrù tiẹ̀ wọ́s ju yahudi àti nasara lọ tó bá pa ẹran àlè jẹ́ but torí pé àwùjọ wa ti di pé freedom of speech expression and democracy àgbẹ̀ òun ló fi jẹ́ pé wọ́n fi ń nẹ́nu àti máa sọ̀rọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ta là ń pè láàfà so ẹnu ẹnu ẹdùn ó gbọ́ lárúbáwá níbi ah máa ah, dókítà yẹn sọ̀rọ̀ ó tún tíṣì ní lásù so ìyẹn ò sọ Eh, kò sọ kò sọ wọ́n di authority lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn so eré tí islam sọ tó jẹ́ òdodo ni aṣàlàyé ìta mẹ́rin wa ibi tó bá ti tí ó bá ti affect ìlera ọmọ islam náà ṣàlàyé pé a nígbà láàyè ọrú ọkọ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti lè súnmọ́ irọ́ ọmọ bẹ́ẹ̀ àwọn tó nímọ̀ ń pa eléyìí jù àwọn medical doctors ni wọn ò ní fún wa ní general rule wọn fún wa ní target specific rule so denimu gan nítorí sọ wípé well at a very tender age àwọn fúlàní ṣe dọ̀la wípé ah àti sùn wọ́n pọ̀ ọkọ àtìyàwó ni wọ́n ṣùgbọ́n wọn ò tí ì lè súnmọ́ra wọn títí tí tọmọ yóò fi di ibi tí ó ti. ká délé kọ́lọ́ndẹ̀ túbọ̀ fún wa ní courage àti lè dúró tí ẹ̀sìn mú wa ní kọ̀rọ̀ àti ní gbangba torí ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ṣe ń sọ ó ń wọ̀ wá létí but tá a bá déta tá a bá débi tó ti ń discuss àwọn ọ̀rọ̀ báyìí we don't ah kì í sábà ní enough courage pé rárá ohun tó lọ ń sọ̀kalẹ̀ lélẹ̀ àwọn èèyàn lórí wọn ò pé lọ́n rí bá mi láti lè dó ti nǹkan yẹn ká dẹ̀ support àwọn nǹkan yẹn argument nínú káwọn passive ẹlòmíràn hàn dákẹ́ kódà wọ́n á fẹ́ lè máa sọ̀rọ̀ bú anabi àti gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ wọ́n á fẹ́ lè máa pè wọ́n ní idiot pé they are barbaric they are this they are that á dẹ̀ dákẹ́ á ní ẹ eh, actually kí ni òye wọn ni kò yí wọn owó ṣe ṣàlàyé fún wọn wọ́n hàn dákẹ́ they will be passive ńbẹ̀ wọ́n lè máa sọ oríṣiríṣi explain níwọ̀nba tó bá yé ẹ mọ́ má kọjá àlà àbí tó bá mọ̀ tó bá ti ń di pé complexities fẹ́ wá sọ pé òkè ń ṣàfà pé ìbọ̀wọ̀nba tó yé ẹ mọ́ òun ló ṣàlàyé mọ̀ yìí kì í ṣe pé kò hàn dákẹ́ kán sọ gbọ́n wígbá kán wá gbọ́n kán sọ gbọ́ ẹ lọ́bọ̀ wà á débi wàá ṣáà ní ẹ assalamu alaikum sir sheikh ní àdúgbò wa àwọn kan wọ́n sọ̀rọ̀ kan wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kódà wọ́n sọ báyìí kí ni wọ́n sọ ńgbà tí wọ́n sọ gbọ́ ọ̀rọ̀ yẹn actually mu hàn sàmù ọ̀nìmọ̀ yẹn kọ́lọ́n sànù wa lọ́nà kọ́lọ́n fún alágbọ̀yé kọ́lọ́n fún alágbọ̀yé èyí tí wọ́n ti gbọ́yé ìmọ̀ tí wọ́n mọ̀ kó wrong ló ṣe gbé wá sí public hearing pé kán wá bá address ẹ̀ kán lè enlighten àwọn èèyàn ìwọ̀nba tí wọ́n mọ̀ why didn't you take up the courage láti address ẹ̀ there and then bóyá díẹ̀ tó bá sọ gan-an bóyá kìbá tiẹ̀ change bí ṣe thirty forty percent àlékún àdèmá wá subsequently but we just keep quiet now so kọ́lọ́hún túbọ̀ fún wa ní courage àti lè dúró ti ohun tí Ọlọ́run bá sọ kalẹ̀ gẹ́gẹ́ bí òdodo àti ohun tí Ànábì mú wá gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà now àwa tí a bá ní ìbéèrè láàrin àwọn ọkùnrin àti now alhamdulillah wọ́n ní àwọn wọ́n ní àwọn bàbá wa àwọn àáfàá wa pé wọ́n ti fẹ́ dé ibi tán wọ́n ti wà ní tòsí so while he's on his way he's in the next few minutes one kàn wà inshallah so kí tó débi kí awati tí a kama raise àwọn béèrè wa kalẹ̀ wọ́n á dẹ̀ máa bá document ẹ̀ lẹ́yìn àwọn ọkùnrin àti àwọn obìnrin wọn kìí ṣe náà àwọn obìnrin wọ́n máa ní oríṣiríṣi issues lórí ẹ̀ so àwọn tá a de maa ba document ati awa obinrin won kii se naa awon issues lori so awon ta ki ano kali take number number one ẹja náwó kó clear number one number two number. <laughs> Number three, <laughs> four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, twelve, akwatira, thirteen, ẹyin, fourteen, <laughs> fifteen. Number one, sixteen, ọbọyọ, ẹja àdàdúró bẹ̀ sixteen. Àwọn tó bá ní ìbéèrè ní ọ̀dọ̀ àwọn obìnrin kí wọ́n kọ àwọn ìbéèrè wọn ránṣẹ́. Naam, mo gbàgbé kí n fi kún pé mas'ala yìí àwọn afáàtú ní pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti lè firú ọmọ bẹ́ẹ̀ lọ́kọ àyàfi bàbá àwọn ṣàfihàn náà tó sọ pé bàbá bàbá náà wọ́n ní pé ìdí tó sọ pé bàbá nìkan wọ́n ní pé ẹni tó máa ní íńtírẹ́sì ọmọ yẹn nú jù ni kò ṣe torí pé ìṣerú nǹkan yẹn gan-an tó máa ń fa ni pé wọ́n fẹ́ protect ọmọ yẹn so another condition ni ọ̀la ọ̀la. asalaamualeykum wa rahmatulah nígbà tí àwọn stars wa ń ṣe àlàyé fún wa wọ́n ní síwájú kí ìbéèrè mi lọ lórí pé ẹni tí ó fẹ́ kọ ọkọ lóbìnrin wọ́n ní kó ṣe ẹ̀ńdà oṣù mẹ́ta wọ́n ní oṣù mẹ́ta yẹn á jẹ́ ẹ̀yin tọ́kọ fẹ́ kọ̀ á ṣe ẹ̀ńdà oṣù mẹ́ta náà oṣù mẹ́ta yẹn ẹ jẹ́ kó yé wa wípé mi máa rí nǹkan oṣù ẹ̀mẹ́ta so tí gbogbo wa mọ̀ sí pé ẹ̀kan lóṣù ṣùgbọ́n mo ka àwọn kan nípa ọ̀rọ̀ mímọ̀ ṣe nǹkan oṣù wípé circumstances máa ń wà fóbìnrin míì tó jẹ́ pé ìmíì láàrin oṣù kan ó máa ṣe lẹ́ẹ̀mejì exceptional case ni ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ṣé méjì yẹn ó máa ka sí yẹn mọ́ ni àbí ó máa general olóṣooṣù tí gbogbo wa mọ̀ ló máa fi ṣiṣẹ́ asalaamualeykum ọ̀rọ̀ islam rẹ̀bẹ̀rẹ̀kàtù inṣàlá àwọn sheik wọ́n bọ̀ lọ́rọ̀ <laughs> number two number two eh, assalamu alaikum àwọn tí wọ́n máa ń táwọn èèyàn máa ń sọ̀rọ̀ yẹn ẹ fún yín very short response ẹni tí ò ní lè sọ̀rọ̀ tó bí kíṣẹ̀ lẹ́ni tó sọ̀rọ̀ ẹ tó sọ̀rọ̀ yẹn tán ni pé sorry how old did Mary when when did she get married did you know that she got married at the age of twelve o ma dàgídí lẹ́yìn torí pé kò ní mọ̀ ẹ má fi ṣe ẹ̀rí csf you don't know anything mo eh, ìkọ́nà àwọn ọmọ ìyá tó gbóngàn ní problem mo wo debate pẹ̀lú christian kan yẹn ni pé what about jihad ó ní pé it's in the bible ó wá kọjá christian pé it's not there ó ní pé it's there bí christian wa kò believe wa mẹ pé kaba yẹ ọba so ẹni pé how old did Mary get married ẹni pé twelve àrèmà balẹ̀ so tó ẹgbẹ́ mùsùlùmí lẹ́ni yẹn ẹni pé ẹni sàmàlẹ́kùn ẹjọ ọmọdún mẹ́rin ni Aisha muhammadu sallam fẹ́ ṣe pé ṣe ni àwọn nǹkan wà tí mùsùlùmí ò kò sí bóyá fẹ́ ya wèrè tó tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ànábì mùsùlùmí ò kí ń tọ́ ẹ pẹ̀lú ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ kàtún yẹn ẹni tí ò serious rárá pẹ̀lú ẹ̀sìn ló máa ṣíwájú pé ah wọ́n bú ànábì so tó bá dọ̀rọ̀ ànábì ẹ̀ máa so if if you dábàá ní gbogbo àwọn evidence ẹ̀ pé ọmọdún mélòó ni ànábì fẹ́ àṣà ǹdẹ́ ń sọ yẹn ànábì lè ń bá rí wọn pé irọ́ àbọ̀ ànábì ànígbà ń sọ pé tí wọ́n ṣe ah, ah yẹ̀rí máa ń tó ṣe yẹn ọ̀dà àní ànábì ló fi jọ sẹ́ẹ̀ àní so it's one avenue that if then n tama sọ̀rọ̀ ni pé kò jẹjẹrẹ ìgbà gbọ́lágbọ́ àwọn english books ìwé abonasis in english married to minors english ni now no it's not a specific verse bible commentators uh, eh, uh, eh, mufasirun of the bible. asalaamualeykum asalaam. so anyway kó wikipedia ó wà ń bẹ̀ so ìyẹn ẹ̀mọ̀kẹ́ tó bá kà lórí íńtánẹ́ẹ̀tì ọgbà tó yìnbọn bá ti sọ ọlọ́run ló sọ̀kalẹ̀ <laughs> na question mi ni pé tí ó bá ṣẹlẹ̀ pé wọ́n ń sọrú àwọn ọ̀rọ̀ ní ibi téèyàn gbé wà kọ́yẹ̀ tó máa ń béèrè jù ni pé àwọn tí wọ́n ní kán ṣe kinní yẹn àwọn tí wọ́n fọwọ́ sí pé kán wá ṣe ṣé àwọn kan lè fọmọ wọn sílẹ̀ nírú èjì yẹn pé àwọn tí for instance yẹ̀rí náà náà ń sọ pé ó wà loud ṣé òun náà lè fọmọ ẹ̀ sílẹ̀ olómọdún mẹ́fà pé òun lè filẹ̀ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ìyẹn ò kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn ní tó kàn wá ni pé nǹkan yìí is it permissible or not ṣíkìnà bismillah so àwọn àbára ti di ṣálà question pọ̀ ṣe àdóde yìí ni. <laughs> now number three. Number three. Assalamu alaikum. Wa alaikum salam. Question mi ni pé ṣé tíyàn tí Gbàmáyàn tí ó jẹ́ Muslim tí kò kí ń kírun ṣé èèyàn máa ń èèyàn máa bá kírun? Ṣé tí Gbàmáyàn bá jẹ́ Muslim? Bàbá èèyàn jẹ́ Muslim kò wá kírun. Màmá grandma ok mọ̀ grandma èèyàn jẹ́ Muslim kò wá kírun ṣé ẹ̀ lè máa bá kírun? àbí èèyàn lè bá kírun ìyá máa ṣàdúrà pé kọ́lọ́ jẹ́ kí wọ́n máa kí ìyá dẹ̀ máa sọ fún wọn so irun èèyàn lè báyàn ṣe kó má jẹ́ gan mágan kó jẹ́ màmá èèyàn gangan èèyàn lè báyàn ṣe ìyá kò máa ṣàlàyé ni gan máa ẹ kírun ẹ kírun so eh, ẹni tó béèrè lápọ̀ ọmọdé mi rẹ́ nìyẹn gan so kó sọ fún àwọn tó jẹ́ àgbàlagbà pé kí kí wọ́n bá grandma sọ̀rọ̀ kí wọ́n máa kírun so kí ṣe obìnrin kan náà nìkan ló wà fún àwọn afásọ̀rọ̀ pa pé ọkùnrin náà tó jẹ́ ẹni tó béèrè béèrè ẹrú yẹn ti ọmọ tó jọkùnrin náà a lè ṣe ágùtì ẹ̀ bákan náà bẹ́ẹ̀ náà so kì í ṣe ọkùnrin kì í ṣe obìnrin nìkan ló wà fún nìka o asigar so àtọkùnrin àtòbí náà gbogbo àwọn májẹ̀mú yẹn ni àwọn afá ṣàlàyé ọlọ́run. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa rahmatulahi wa barakatu. naam o máa fẹ́ jọ bí argument tí àwọn ọmọ ìyá mi bá ń béèrè lọ́wọ́ wa pé